sharh sunnah àlàyé sunnah àlàyé ìfọ́síwẹ́wẹ́ ìjọta ń pè ní sunnah tí sheikh wa abu abu muhammad hasan bin ali bin khalaf albarbahari rahimahullah fún wọn ṣe ní ìbámu pẹ̀lú àlàyé ìfọ́síwẹ́wẹ́ síra náà tí sheikh wa sọ́ọ́nù fawzan hafidhahullah kí allah subhanahu wa ta'ala kó bá wa sẹ́wọ́ fún lórí dáadáa tí wọ́n sàlàyé náà ibi tí a bọ̀rọ̀ dé níjẹ̀ ẹjọ́ à ń ṣe àlàyé àkọlé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ti ọ̀rọ̀ Sheikh wa Al-Barbahari àgbà tí Sheikh wa sọ́ọ́lì Fawzan hafidhahullah gbàtà wọn sọ tuma ọ̀rọ̀ yẹn wọ́n ní faqawluhu wọ́n ní ọ̀rọ̀ Sheikh Barbahari tó ní fanzur rahimakallah ó فانظر كل من سمعت كلامه من أهل زمانك خاصة، wọ́n ní kó wòye sí gbogbo ẹni tó bá gbọ́rọ̀ rẹ̀ nínú àwọn tẹ́ ẹjọ́ ń lò gbà pàápàá jùlọ nínú àwọn tẹ́ ẹjọ́ ń lò gbà wàlá ta'jalan má kájú lérí ọ̀rọ̀ yẹn ó ní wàlá tadkhulanna fi shay'in minhu má sínú nǹkan kan nínú tó bá ń pè ọ́ sí má sínú nǹkan má kájú wọnú nǹkan kan bẹ́ẹ̀ Sheikh wa ni hadha fi waqti al ọ̀rọ̀ tí sẹ́kù Barbahari sọ yìí lásìkò tí wọ́n nu òun ni wọ́n ti sọ̀rọ̀ báyìí kalẹ̀ so wàlmùálìfù yàkáàdù yakúnù mu'asiran lil imáàmì Ahmad sẹ́kù ní almu'allif sẹ́kù Barbahari ìgbà wọn fẹ́ súnmọ́ ó súnmọ́ ká fẹ́ sọ pé wọ́n jẹ́ olùgbàgbọ́ ní ìmọ̀mù Ahmad ni ìmọ̀mù Ahmad sáà máa ń dákọ̀ yẹn kí ló fà á wọ́n ní annahu min talamidi talamidihi nítorí pé inú àwọn ọmọkéwu ọmọkéwu imamu ahmed òní sheikh barbahari jẹ́ tó o tún mọ̀ pé àwọn tí wọ́n kéwu lọ́dọ̀ imamu ahmed àwọn ni wọ́n kọ́ sheikh wa barbahari àwọn ni wọ́n kọ́ wọn kéwu ìgbà wọn ò jìnnà síra wọn àsìkò yẹn bó ṣe jìnnà tóun àsìkò yẹn ni sheikh wa albarbahari sheikh barbahari tá a fi ń sọ yìí wọ́n kú ní nǹkan bíi ọgọ́rùn-ún ọdún mẹ́ta àti ogún àti mẹ́sàn-án lẹ́yìn hijira mẹ́wàá tá nàbí lọ tán ẹ wò gbàtà ń sọ nísìn ó túmọ̀ pé sheikh bàbá ikú nísìn ń túmọ̀ ń tó bí bẹ́ẹ̀ bí one hundred and one hundred and kìnnìún bí one hundred and ninety years one hundred and ninety years ago òní sheikh bàbá haríkú ẹ wá wú ọ̀rọ̀ tí wọ́n ti sọ̀kalẹ̀ láti gbà wọn tó yẹ pé ọ̀rọ̀ náà wá ń fẹ́ ṣe déédéé bíi pé wọ́n bẹ lásìkò tá a wà yìí sheikh wa sọ́ọ̀lù fawzan wọ́n ní yakul sheikh wa dabahari sọ pé la ta'jal <clears throat> mama kánjú fi qabuli kalami ahli zamanik hatta tatasabbata minhu mama kánjú láti máa gba ọ̀rọ̀ àwọn tẹ́ ẹ bá jọ ń lò gbà àwọn àfàgbà àwọn tẹ́ ẹ jọ ń lò gbà tẹ́ ẹ jọ ń lo àsìkò kọ́dà kó jẹ́ pé onímọ̀ ni wọ́n èèyàn ńlá ni wọ́n wọ́n ní má kánjú gba ọ̀rọ̀ wọn títí tí wọn ní o fi gbìyànjú láti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ sheikh wa wá ní aina huwa min asrina al'an pé ìbò ní sheikh Barbahari yàní ìbò ni wọ́n wà sí àsìkò tá a wà yìí yàní tí sheikh Barbahari bá wà lásìkò tá a wà yìí kí ni wò bá wà sọ ìtumọ̀ rẹ̀ lu ní tí wọ́n fi ń sọ yìí tí wọ́n ń sọ lásìkò tó jẹ́ pé nǹkan tó ṣe ń gbà wọn lásìkò tá à ń sọ yìí nìsín ìgbà tó ń dá ńgbà nǹkan tó ìgbòho lásìkò tá a wà yìí ìdí wọn fi wọn sọ wíwé léyìí lásìkò tá à ń sọ yìí kí ni ọba máa wí lásìkò tá a wà yìí ṣẹ́kù ní asril ahwa وعصر الجهل وعصر آخر اختلاف العالم ببعضهم ببعض wọ́n lásìkò tá a sọ yìí àsìkò tá a wà bẹ́ẹ̀ yìí wọ́n ní asul ahwa àsìkò ìfẹ́nu àsìkò tó jẹ́ pé ọ̀pọ̀ yẹn láwùjọ tá a wà lónìí ìfẹ́nu wọn ni wọ́n fi ń fẹ́sìn wọ́n pàǹtà nàbí sallallahu alaihi wasallam tó gbé wá sí asurul jahal àsìkò tá a wà yìí àsìkò àyìmọ̀kan tó jẹ́ pé àìmọ̀kan làwọn èèyàn máa fi tẹ̀sìn wọn ó sì tún dúró lórí pé báwọn ṣe máa ṣe nù lásìkò tá a wà ṣẹ́kù ní asiri ìtìláti alàmì ba'dihim bi ba'd àsìkò tó jẹ́ pé gbogbo ayé ti kọjú pọ̀ gbogbo ẹ ti kó wọnú ara wọn mùsùlùmí àti kèfèrí wọ́n ti jọ kó wọnú ara wọn àwọn tí ò lẹ́sìn àtẹni tó lẹ́sìn wọ́n ti jọ wọnú ara wọn wọ́n ní irú àsìkò yìí hata hata asbaha fitani wa shurur wal afkar tó fi wá di pé ayé tá a wà ń bẹ̀ yìí nìsín ayé yẹn wá ń kọlura wọn kọlùkọ́ bá ń ṣẹlẹ̀ nínú ayé pẹ̀lú oríṣiríṣi fìtínà tí ń ṣẹlẹ̀ láwùjọ pẹ̀lú oríṣiríṣi aburú tí ń ṣẹlẹ̀ láwùjọ pẹ̀lú oríṣiríṣi òrí tó ń kálukú gbé wa bẹ́lẹ̀ ìbádé yóò gbé òrí tiẹ̀ wá ẹ wàá wá di pé òrí tó gbé wa yìí kí tiẹ̀ wá lẹ̀ rí ẹnu alukur'an ìròyìn tẹ́ni ń sọ ìkílẹ̀ rí ẹnu súnà anábì sallallahu alaihi wasallam ẹ wàá wá àti ẹ wàá di pé afkar ẹ rí pé àwọn ìròyìn lásán ni sheikh wa ni wàlàdúnwùl ẹ́ẹ́n yuridu qalba ad-din ra'san ala 'atib wọ́n láwọn ọ̀tá àwọn ọ̀tá ẹ̀sìn lásìkò tá a wà nísìnyí ní tí wọ́n fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ yí ojú ẹ̀sìn kó mọ́ wa lọ́wọ́ wọ́n fẹ́ yí ẹ̀sìn kó yányá <clears throat> títí ó fi débi pé ntí ẹ̀sẹ̀sìn òun náà ni wọ́n pè lẹ́sìn fún wa ẹ wo ti ṣẹlẹ̀ láwùjọ wa lónìí àwọn ọ̀tá ẹ̀sìn ó di pé ìlànà sábà gbé wa òun náà ni ó mọ wu ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti ṣe ìlànà anabi sallallahu alayhi wa sallam àwọn yóò kórìíra rẹ̀ ìlànà anabi sallallahu alayhi wa sallam àwọn èèyàn mímọ sálápá ń tètè láti pé káwọn èèyàn ojú olórí ìlànà anabi sallallahu alayhi wa sallam nítorí pé kí ni ìgbìyànjú àwọn ọ̀tẹ́ẹ̀sì òun náà ni pé kí ni wọ́n fẹ́ yí gbogbo nǹkan padà wọ́n fẹ́ pa ojú nǹkan padà wọ́n fẹ́ yí ojú nǹkan padà yòrídú yòrídú náà ànàkúnà sábà à ń làhù àwọn ọ̀tẹ́ẹ̀sì wọ́n fẹ́ ká máa tẹ̀lé àwọn ni ní gbogbo nǹkan ká gbogbo nǹkan tẹ̀lé wọn ẹlòmíì ní ti tí ó bá make reference èyíbó ní wọn fi ṣe yóò wọn fi ṣe reference ya ẹwà àwọn èèyàn èèbó nìyí ẹ̀yàn bá dé UK nísìnyí ẹ̀yàn bá dé US nísìnyí ah gbádùn bẹ́ẹ̀ ọlá yé ah ẹ̀sìn wọn pé ẹ̀ kẹfẹ́rí ni wọ́n tó wọ́n ti wọ́n ti jẹ́ kẹfẹ́rí wọn náà ẹ̀ẹ́dì bí ọ̀run ti wà ń lu wọn ni ẹ̀ẹ́dì gbá ṣe ṣe ní ẹ̀rọ àwọn òṣèṣèrì yíyún làwọn èèyàn wá wò torí pé àwọn ọ̀tẹ́ẹ̀sì yìí ní táwọn gbé kalẹ̀ náà ni pé wọ́n fẹ́ ká máa sábà ká sábà tẹ̀ láwọn wọ̀nyẹ́ fúrídùú alẹ́ yìí ná àfikàrọ̀ òun wọ́n fẹ́ sọ àwọn òrí wọn dọ̀nà yẹn lé wa lórí ká máa lò tí ò bá rí bẹ́ẹ̀ ní lónìí ẹ wo gbogbo àgbáyé lónìí ṣebí táwọn èèbó gbé kalẹ̀ òun náà ní gbogbo àṣà alápàdìkì lọ sí ẹ tábà sòfin ìdájọ́ nínú gbèsè ayé wa á máa lọ síbi sí ìbò sọ tábà sè ìdájọ́ kọ́dà àwọn ẹlòmíì ti bá dájú ẹ̀sìn débi ọ̀rọ̀ ìbò rìsì ẹ̀sìn báwọn nìsín gbogbo nǹkan wọn sàmúlò tẹ̀lé gbèsè ẹ máa lo democracy ẹ máa gbé ẹ máa lo ìjọba àrawarawa ẹ ìbò wa gbé kíní ẹ̀ka rẹ̀ láti jọ yìí òun náà ló kálukú náà wá ń tẹ̀lé ẹ káwá wa ní à ń tilé tó ń tẹ̀lé yìí wọ́n lò tako constitution ó tako section kíníkà àbí ó tako section kíníkà kíníkà kíníkà ó kó tiẹ̀ ẹ ó wá di pé ọmọ mùsùlùmí lónìí àwa nífẹ̀ẹ́ máa ojú ó máa tìyàn láti máa kó ti Kùránì fúnra wa pé a nítorí yìí wọ́n máa takò àdìsí ànábì ojú fẹ́ máa tiyàn torí pé ayé ò máa wọ̀ ọ́ nígbà pé pélé yóò tiẹ̀ lájú ẹ̀ twenty four century wọ́n tún wá ń kó ti kọ́là láàkọ́ láàrọ̀ tó ẹ̀ ọ̀ máa sọ pé tẹ̀bá lọ́wọ́ section kìíní kan Nigerian constitution tẹ̀bá lọ́wọ́ American kìíní kan yìí tí wọ́n wá náà nù pé káwọn yóò sáà máa wí ẹ̀ tí máa wá ń wí léyìn lẹ́nu òun ni wọ́n kà á kókó lajú ká àwọn lajú lélẹ́yìn àmì tó bá sọ pé kọ́là Allahu kọ́là Rasul wọ́n máa wò ó ìgbà tó kó wà lẹ́yìn ayé ni kígbà tó jẹ́ pé á ah, eléyìí ò dá nǹkan mà hátà mùsùlùmí náà ó bá dé láwùjọ lónìí pé tẹ́ bá ti sọ̀rọ̀ kan ti pé yẹn àkọ́dí tó kura kíni kọjá ẹ má jà fọ ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ ẹ dàkùn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ ẹ dàkùn mùsùlùmí wọlé ó sì jẹ́ mùsùlùmí tí ò ní di ọ̀rọ̀ ẹ̀sìn bọ́ gbogbo ìgbésí ayé rẹ̀ ẹ mímí lókè rẹ mímí lọlẹ rẹ gbogbo tẹjú ayé rẹ ẹsìn lówó ẹgbó bíbọ kọyẹ kékeré kan wà ara àwọn ọ̀nà tí gbogbo àgbà yín lójú náà nù tí pé wọn fẹ́ kẹ́ ẹ fojú ẹ̀sìn wo kíní kan kẹ́ ẹ ọba tó sì dá wa gbogbo nǹkan ló fẹ́ ká fojú ẹ̀sìn wò bá a ṣe ṣe láàrin ara wa ká fojú ẹ̀sìn wò bá a ṣe lo ìgbà láàrin bá a ṣe ṣe yàní láàrin fámìlì wa láàrin ìlú lórílẹ̀‐èdè gbogbo ẹ̀ gbogbo gbèsè ayé wa ó fẹ́ ká máa fẹ̀sìn wò ni àmọ́ ìbò ti da ọgbẹ́ ẹ̀rú máa wa lójú wọ́n wá fẹ́ sọ ẹ̀sìn di mọ́sálásí nìkan àlẹ́ bá ti jẹ́ mọ́sálásí ẹ̀hẹ́n àbọ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́mọ̀ sọ́ndẹ̀ ọ̀hún àmọ́ tó bá ti yẹ kó o ti mọ́sálásí gbogbo nǹkan tó kù ẹ̀jẹ̀ kó kálukú máa yanjú ẹ̀ pẹ̀lú làákàyè rẹ̀ ni so eléyìí ìgbìyànjú táwọn èkó ń ṣe ni ṣéèkù ni wọ̀nyẹ́ fúrijù àlẹ́ iná sí yàtàtà wọn àwọn ọ̀tá wa wọ́n fẹ́ sọ ìyáàtà wọn yàní òṣèlú wọn pọ́tẹ́ ń ṣèlú wọ́n fẹ́ wá sọ ọ́ di ọ̀rọ̀ yẹn léwa lórí pé àwa náà gbọ́dọ̀ máa ṣèlú bẹ́ẹ̀ òun náà ló fa ní ìdíje pé Amẹ́ríkà lónìí àti gbogbo àwọn tí wọ́n fún wa wọ́n fẹ́ sọ òṣèlú yìí wọ́n fẹ́ sọ yàní síyáṣà democracy wọ́n fẹ́ rí pé gbogbo ayé democracy ní tí wọ́n polongo ẹ̀rẹ̀ káàkiri nù débi pé àwọn ìlú ìsìláàmù gan wọ́n wá tí wọ́n ṣe wọ́n wọnú àwọn ìlú ìsìláàmù díẹ̀ díẹ̀ láti dá wa lálẹ́ bẹ́ẹ̀ láti wá gbé democracy wọ̀ bẹ̀ ẹ wọlé sẹ́ àwọn ìlú ìsìláàmù káàkiri àwọn bíi Qatar àwọn bíi Kuwait àwọn bíi sinakorokọ rẹ àwọn bíi Egypt àwọn bíi Sudan gbogbo àwọn ìlú yìí náà làwọn èbó ti ń gbìyànjú láti ṣe kínní láti kọwọ́ bọ̀ pé káwọn sáà ráyè gbé òfin democracy wọ̀bẹ̀ kò débi pé àwọn ọmọ mi náà bẹ́ẹ̀ nú àwọn ọmọ Saudi níbi tá a dúró pé alihamudulilayi ọkàn tó balẹ̀ ti tún pọ̀ síbẹ̀ àwọn ọmọ ìlú wọn náà sanjáde lọ Amẹ́ríkà wọn lọ lè kọ́ ìwòrí burúkú wa àwọn náà wọn kóra wọn jọ pé ẹ àwọn náà fẹ́ ṣe kíni àwọn náà fẹ́ máa lo democracy níbi tí ẹ ti ń lo kìtàbù ọ̀tún náà tó jẹ pé ẹ ti ń rí rọrùn ẹ nígbàdùn tó fi Allah subhanahu wa ta'ala orí ọ̀tún ọ̀tún ní ṣe fún wọn ní Saudi orí òun pọ̀ débi pé ipa àwọn ò ká wọn gan ipa orí tọ́lọ̀ ti fún ọ orí tọ́lọ̀ ti fún ọ ju ó jù wọn lọ wọn wá máa tún fi ń sàánú àwọn yẹn káàkiri gbogbo eléyìí nìsín tó yẹ ká máa fi dúpẹ́ fọlọ́ ẹ wọ́n máa ọdún wa máa ṣe kíni ẹ àwọn fẹ́ káwọn ṣe kíni káwọn tó máa káwọn máa ṣéǹjẹ e lórí káwọn máa lo democracy bí ìgbà tó ṣe ń lò rí àwa ni ní ìpè ìgbà tó pé ẹ à ń yàrá wa jẹ ni ẹnì kó ti wá wá bẹ́ẹ̀ ẹ̀já ṣe báyìí ẹ̀já ṣe báyìí tòkè nǹkan tó fà tó báyìí pé ìròrí àwọn ọ̀tẹ́ sì òun náà ni ọba àwọn débẹ̀ àfáwa nípa àlẹ́ yìí ná àmì tàṣàbàtà fi hàdàl àmì ó dọ́ra yẹn fún wa ká fìdí ọ̀rọ̀ múlẹ̀ dáadáa nípa gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí níta ìbò bá gbé wá fún yẹn ronú sí dáadáa ẹrù làákà yìí ó bá wá fọ́kọ̀ kìtàbù ọ̀tún náà ẹ gbà á nítorí pé kìtàbù ọ̀tún náà ni ẹ bá wá ní kó takò ẹ má wo pé torí pé èbó ló mu wá ẹ wá ní ẹ sàgbà bẹ́ẹ̀ náà ni ẹ fi takò ẹ sè tó ẹ gbé sẹ́gbẹ́ kan wà ní tàwa kọ fún àǹtẹ̀sí rẹ̀ nílẹ̀ lọ́wọ́ sẹ́kù ní àmọ́ kóra dúró ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ bá gbé kíní kan lónìí ẹ ó pè lọ́rọ̀ ẹ̀sìn fún wa ẹ kóra dúró ká ṣègbìyànjú káwádìí nípa ẹ̀ wà á nù kìdílà alátafáhùmí kàlámìlá káwá múra sí bóò láti gbọ́ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala bóò láti gbọ́ yé èyí tó yẹ ká múra sínú gbogbo àṣà máa múra bá a ṣe kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn bá a ṣe gbọ́ alukur'an yìí bá a ṣe gbọ́ súnà anabi sallallahu alayhi wa sallam bá a ṣe gbọ́ yé òun ló yẹ kí gbogbo wa ká mú ní òun náà òun ló yẹ so ká gbé gbogbo àwọn nǹkan bí táwọn èèyàn bá gbé wá ẹgbẹ́ ìtìjẹ́gbẹ́ kan wọ̀nà sàfà kọ́hu fi dinillah ká gbìyànjú ká máa ní àgbọ́yé níbi ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ká máa wá bá ṣe lágbọ́yé ẹ̀sìn Allah subhanahu wa ta'ala tí ò ní jẹ́ pé kíní kan tẹ́nìkan bá gbé wá ìròrí kan tẹ́bù kan bá gbé wá àbí ìròrí kan tẹ́nìkan bá gbé anybody kan tó wá pàpè mọ́ra ìsìláàmù níbẹ̀ á kàn máa wá tẹ̀lé sọ̀ọ́sọ̀ láláìsí pàwọn gan fúnra wa alágbóyè sí i ṣẹ́kù nípa ìfàlìfíkìhù bí ẹ̀ṣùmọ́tò mílíọ̀nù fìtà ní àgbóyẹ̀sì tẹ́ ríhun ìsọ́ló jẹ́ fún akóò níbi fìtínà gbogbo bí fìtínà bá ń ṣẹlẹ̀ láyé àwọn tó máa lágbóyè ẹ̀sìn ọlọ́run máa ń sọ akóò níbi fìtínà gbogbo òrí táwọn yẹn bá fẹ́ gbé wá tó máa fẹ́ fi dànkarú ẹ̀tọ́ lọ́ba jogún àgbóyẹ̀sì fún ọlọ́run sọ kó mẹ́ yóò sọ nítorí pé kíni tó lágbóyẹ̀sì ní táwọn pè ní fíkìhù gangan òun náà ni àlùfàhàm òun náà قد يكون الإنسان كثير الحفظ لكن ليس عنده فهم شيخ ني به ó lè ha nǹkan púpọ̀ sẹ́rí ó lè ha odidi Qur'an kó ha àwọn àdìsí tó pọ̀ kó ha àwọn bùtùn kó ha irisiri sórí lakin laysa indahu faham ó lè má làágbọ̀yé rẹ̀ ó lè má gbọ́ nǹkan yẹn yé ó kàn ha nǹkan òun sẹ́rí ni ó kàn fa sẹ́rí ni ẹni pé di. ẹ̀rọ ọ̀rùn gan ọ̀tọ̀ ní kéèyàn ha nǹkan ọ̀tọ̀ ní kéèyàn gbọ́ kéèyàn gbọ́ yìí a bá mi jòkó nísìnyí mẹ́wàá ẹ̀rọ méjìlá mẹ́kànlá àmì wa sọ fún pé ọyá ìdájọ́ ọ̀rọ̀ wà ní àyà yìí kò má ẹ̀sìn bá ó ha sórí ni ìgbésẹ̀ kan ló gbé òun nínú ẹ̀sìn yẹn máa gbé bó ti wá ha sórí òun kó wá kó wá kó kíni ó wá kó kó wá lágbọ̀ọ́yé kí ló wà nínú alukur'an ibi eléyìí la ti kùnà láwùjọ wa ó jẹ́ pé tá a bá ti tẹ̀lé yọjú bọ́ mọ́tẹ́ nílé máa alukur'an bó ti lè tọ́nu síra ó ti kéwú já nù á lò ti kéwú já á ṣe wòlí mọ̀ bá ṣe gbẹ ọmọ mọ̀ á rìn kí yọmọ ṣe rìn kí ó lọ́ọ́ ni àwọn ti kéwú já ẹ̀ ẹ̀sẹ̀ bá rí i kéwù tó kéjà òun náà tẹ̀ bá ní ó kà kò lè kà yẹjú ká tó wá sọ wípé àwọn ìtumọ̀ wo kí ló wà nínú alukur'ani dúpọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn bí ẹ̀gbọ́n tá à ń pè ní kur'ani gan wọ́n rò pé ìwé àdúrà kẹ́ ẹ̀ kàn lòdì àdúrà kẹ́ ẹ máa sọ kur'ani kalẹ̀ kẹ́ ẹ jẹ́ alẹ́ ayé lọ́wọ́ lábala lábala lábala kẹ́ ẹ máa gbà á lágbàkà ẹ̀ ń kẹ́ ẹ débi òde ẹni bá ti ka ewé kan kẹ́ ẹ máa gbà á lọ ẹ máa fún fifty naira kẹ́ ẹ máa fún eh, eh, hundred naira ìdí wọn ka kur'ani kunu bẹ́ẹ̀ ni ti kur'ani wà fún kọ́ kur'ani bó ṣe wà wọn dùn túrù náà constitution ti wà ní Quran ìdá lọ ha constitution ti àwọn èbó sẹ́rí Quran ìjà ní constitution ti wa tó yẹ ká mọ ti ń ẹ̀ ká mọ ọ̀rọ̀ ọba tó dá wa ẹ̀ ti bá la ká ẹni tí yẹn nífẹ̀ẹ́ tí yẹn pé kéèyàn pàdé ó wá sí ọ ẹ jẹ́ káwa náà ṣe kásá pèjúwe rẹ̀ fún àwọn ẹ̀wọ̀n àwọn àgbàlagbà tí mo kéwú tí mo kàwé ọmọ wa fi lẹ́tà ránṣẹ́ sí ọ sọ́mbàlà ká ẹ̀ mú kó mú lẹ́tà lẹ́tà ọmọ rẹ̀ tó fi lẹ́tà ọ̀tún mú lẹ́tà òsàn gbé kalẹ̀ àbúkà wa fi rán rí àbúkà fi jẹ kọ́lé ìdìbì kan ibi a ah, lẹ́tà ọmọ mi ni wọ́n wá fi ọ pé ọmọ rẹ̀ tó fi lẹ́tà tá kí ló wí síbẹ̀ kò má kò sì fi ẹni tí ó wà tí ó sàlàyé rẹ̀ fún ẹni pé eléyìí tó wá jẹ́ pé eléyìí nìsí gbogbo àná la mọ ìgbésẹ̀ tá a gbé ó yá ẹlẹ́bàá fi akọ̀wé wa kó wa bá ń sọ kí ni kó bá ń kà á kó tútù mọ́ rẹ̀ fún wa á fẹ́ mọ̀ ọ̀rọ̀ ọba tó dá wa wá tóbi jù báwọn lọ alukurani tóbi jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀tún máa alukurani ò fẹ́ mọ̀tí bẹ́ẹ̀ kurani ìsinà òun náà ti lẹ̀ sin wa òun náà ni tulẹ̀ sin wa sẹ́ni tí ò fẹ́ mọ̀tí bẹ́ẹ̀ náà alukurani òun náà ni yóò wá <clears throat> fẹ́ mọ̀tí bẹ́ẹ̀ sunna nabi sallallahu alayhi wa sallam òun náà ló fà tọ́pọ̀lọpọ̀ àwọn yorùbá kò lè kan sunna wọn ò fi ka sunna nabi sallallahu alayhi wa sallam kan tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ sunna ó kà máa wòye ni pé ya kurani gan mélòó la rí ká bẹ̀rẹ̀ tẹ́ tún sọ̀rọ̀ sunna ìdí ìdí lisanu hali wọn sọnù ahọ́n ṣe tí wọ́n ti ń sọ fún yín nù agba kùránì lọ́wọ́ yín ná tẹ́ ẹ̀ tí wọ́n tẹ̀lé ń gbé súnà káwá pé kìnnì kan ní súnà ẹ̀ ti bá wọn tó ó yẹ kéèyàn lágbàáyé kùránì kéèyàn lágbàáyé súnà nàbí sallallahu alaihi wasallam tó eléyìí òun náà ni ó ṣàǹfààní fún yẹn ṣéèkù ní ṣéèkù ní a fọ̀yẹ̀kùnù wọlé àmì yìí sàwà ẹni tó bá hàn kan sẹ́rí tó há dáadáa tí ò wá lágbàáyé rẹ̀ àtòun àtàwọn èèyàn tí ò tiẹ̀ mọ́kọ tí ò mọ́ká àwọn ọ̀pọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ yẹn láwùjọ bákan kan náà ni ó padà já sí sẹ́kù ní balùwẹ̀ bá máa yẹkùnú àmì yù áhùsánà mí kọ́lọ̀ wọ́n rọrùn kó jẹ́ pé àwọn ìyá dín àwọn ìyá lọ́jà àwọn káràkátà tí wọ́n ti ẹ̀mọ́ nǹkan ká wọn wọ́n ó tún wá wúlò jìyàn lọ gan ó ti yẹ báwọn títì wọ́n ó tún wá wúlò jìyàn lọ àwọn ìyá tí àwọn ìyá tí wọ́n máa kọ tí wọ́n máa kà àbágbàlagbà tí wọ́n máa kà tí wọ́n máa fi kéwú kọjú sí wọ́n tún wá wúlò jù ọ́ tó há Kùránì sẹ́rí wọ́n tó há àwọn mùsùlùmí sẹ́rí tó há wẹ̀ sẹ́rí ọ̀ wá lágbọ̀ dípò kó lò wàláì wọ́n wúlò jù ọ́ lọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀nà wo ni wọ́n gbà tí wọ́n fi wúlò jù ọ́ lọ ṣéèkù ní ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi wúlò jù ọ́ lọ ni pé lè anahu yatawaqqaf nítorí pé àwọn tá a wíwú nísìnyí gbogbo nǹkan wọn máa kóra dóni a ìmọ̀ pa rẹ̀ o wọ́n lọ lè ṣèwádìí wọ́n kóra dúró mẹ́ẹ̀ wọ̀yá àrífù jáhìláwù òun ga fún yóò máa pa aláìmọ̀ká lò yá àbá àwọn òkè àbá àwọn o yóò sì wádìí nípa rẹ̀ wàhálà láyà àrífù tí ò lágbọ́yẹ̀ sí òun ò ní mà pé kò ní mà pa lòun tiẹ̀ nítorí pé ògèdè kò ti hàn kan sérí ògèdè kò máa kọ ọmọ ẹ̀ka àmọ́ kò lágbọ́yẹ̀ rẹ̀ kò sì yóò wá máa bẹ́ẹ̀ ni inú aláìmọ̀kan ló wà ṣékun ilé sábẹ̀ ní masala tú kẹsùlọ́tà hifdin aw kẹsùlọ́tà kalam wọ́n ní ẹ̀yìn tá a níbi ẹ̀dí bá ọ̀rọ̀ mo hàn kàṣẹ́rí púpọ̀ kọ́ kèé sì ṣe pé ọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ púpọ̀ kọ́ kẹsùlọ́tà kalam ó sọ̀rọ̀ pátápátápátá yìí ń kọ́ ń tá a níbi náà ni pé kí ni bẹ́ẹ̀ náà rẹ̀ wù ga kí ni kọ́ńtẹ́ǹtì ọ̀rẹ́ ga sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó gbádùn tó níbi láti Kùránì àti súnà nàbí sọ̀rọ̀ àwọn òṣèlú àbọ̀rọ̀ lásán sẹ́kùn ní alimasalatu masalatu fik ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ àgbọ́yé ni kálá àgbọ́yé ní ẹ̀sìn wàlíhàdà kọ́lá nàbí sallallahu alayhi wa sallam wọ́n ní torí ìdílé ìlànà sallallahu alayhi wa sallam sọ pé rúbà mubalagin aw a min sami'a anabi sallallahu alayhi ó ní mélòó mélòó ẹni tó yẹ pé kò sí mbẹ́ wọ́n gbọ́rọ̀ ẹni tó jòkó wájú ànágbà ètò gbọ́rọ̀ nínú àwọn sàbẹ̀ olóògbọ̀ dàrẹ́tì bá àwọn kan máa ń bẹ wọn wá wọn sí mẹ́ ó wà lọ́lẹ́ sọ pé sá gbọ́dẹ̀ nù ànábì ni ó sọ fẹ́lẹ́ ìhùn dé ó ìhùn jù ànábì ni máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá ní máa bóyá ẹ̀bùn ni ẹ gbọ́dọ̀ lọ́lẹ́ bẹ́ẹ̀ lómi wọ́n tó gbé báwọn gan yóò sì gbọ́ yóò sì sùn fún rẹ̀ yóò sì gbọ́ yé jù ọ lọ ṣé ní fọkàdé yá fásitì ìsán wọ̀yẹ́ ń kúlú wọ̀yẹ́ rùwé èèyàn lè ha nǹkan ó sì lè máa gbé káàkiri fáwọn èèyàn ó sì lè máa gbẹ̀gbà wà rẹ̀ fáwọn èèyàn láàfin yakunu hunaka man huwa afqahu min ṣùgbọ́n ẹ wà ara àwọn ẹlòmíì ṣe pé wọ́n ó gbọ́ nǹkan yé jùlọ wọ́n ó gbọ́ yé yóò yé wọn dáadáa jùlọ ṣẹ́kù ní wọ́n tún mọ́ra nẹ́bí wa ó ní rúbà ha mílì fiqhin wa huwa ghayru faqih rúbà ha mílì fiqhin wa huwa ghayru faqih mélòó mélòó ẹni tó gbé fíkìwù lọ́wọ́ yàní àlàyé ẹ̀sìn àgbẹ̀yẹ̀sìn ó gbé e lọ́wọ́ báyìí wọ́n wá gẹ́rù fàkì àmọ́ kì í sẹ́ni tó lágbọ́yé ọkàn bá ní ẹ́ tòtẹ́ bá ní kẹ́ lómi ojú òkúti wọ́n yá máa kà á fún ẹnìkan ẹni tí ń ka lérí wọn ẹ́ ẹni tí ń tu fún tó wò ha sórí wọn yóò sì gbọ́ yé yóò sì tàlàyé nípa tí ó wé ju ẹni tí ń ka lérí lọ ẹni bá ti tó ọ̀rọ̀ anábì ni ni a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́kùn ọkàn máa ní ó gbé lọ́wọ́ ni wà náà kí ó sì ń fi fáwọn yẹn káàkiri láti náà wọlé sábẹ fàkì ṣùgbọ́n kò lágbọ́yé rẹ̀ ẹ pàlùfẹ́kẹ̀hó hibatu min Allah yu'tiha yu'tiha Allah man yasha ṣéèkù ní àgbọ́yé ẹ̀sìn tẹ̀ ihun hibatu min Allah ọrẹ ọlọ́run ni gift ni látọ̀dọ̀ Allah subhanahu wànàmáhà ìntàfà àbíhà ṣùgbọ́n ẹni tọ́lọ́ bá wá fún yìí tó bá wá gbà mú dáadáa tó lo advantage pé ọlọ́run fún un lágbọ̀ọ́yé wànàmáhà tó sì develop ẹ̀ tó develop àgbẹ̀yẹ yìí pẹ̀lú pé kí ni ń ṣe àwọn ìwádìí káàkiri nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìntàfà àbíhà nǹkan yóò wá sáfàní fún yóò sáfàní fún dáadáa wàyí àmàlà ha bá wá rọ àgbọ̀yé tọ́lọ̀ ti fún yàn tẹ̀yìn bá ra aláre kí o bá mójútó dáadáa dọ́ọ̀ yóò rà lè lọ́wọ́ wọn náà ló bá fẹ́ pé ẹlòmíì nípìnlẹ̀ gbèsè ayé rẹ̀ ẹ̀ rí pẹ́ẹ́ntì nǹkan yé ni ní máa ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé àwọn ẹlòmíì ẹ̀jọ̀ kéwú gbàtẹ̀ bẹ̀rẹ̀ kéwú náà ni ẹ̀ sì ni pé ó múra gan dáadáa gbà wọn àmọ́ báyà gbà tó ti kó kéwú débi kan ó kẹ̀yà sí mi sí mi nǹkan mi ẹ̀hẹ́n àgbọ̀ ìtọ́lọ̀ fún yóò ara rè máa lọ́wọ́ yóò ara rè lọ́wọ́ kò wá ní segin ni kò ní develop nǹkan yẹn kò ní wúlò fún tó wá jẹ pé àwọn tí òye tó ń gbà wọn gan ṣe pé àwọn tó máa ń wò pé ah àbúgbà táwọn mójútó ẹ padà wá rí ọ ó tún wá padà wá gbáwájú rẹ ẹ máa ń ṣẹlẹ̀ dáadáa fún ẹni tí ò bá dìbẹ́lọ́pù ntọ́lọ́mba fún nínú àgbọ̀yé sẹ́kọ̀ wa ni kọ́ọ̀lùhù ọ̀rọ̀ sẹ́kọ̀ bàbá hari tó sọ pé wàlá tá a jàlá ni pé má kánjú má sì kó sínú kankan hátà àtẹ́sí àlàwọ̀tàǹgò kí tó fi ṣèbéèrè tó sì ti ṣèwádìí hal takallama fi ahadun min asahabi nabi sallallahu alayhi wa sallam wa radiya radiyallahu anhu tó fi wo dáadáa tó fi ṣèwádìí pé ọ̀rọ̀ gbé fún mi yìí ǹjẹ́ nìkan sọ orí ẹ̀ nínú àwọn tàbí ànábì ǹjẹ́ ẹnìkan bẹ́ẹ̀ náà sábẹ́ ànábì tó sọ̀rọ̀ ọ̀rọ̀ ìbáyìí jáde lẹ́nu rí ǹjẹ́ ẹnìkan bẹ́ẹ̀ náà àwọn sábẹ́ ànábì sallallahu alaihi wasallam tó gbérù dájọ́ ìbáyìí kalẹ̀ rí ṣéèkù ní àfikún owó yẹn sínú eléyìí wọ́n ní hadhihi wasiyyatun azima eléyìí àkọọ́lẹ̀ ńláńlá mi látọ̀dọ̀ ṣéèkù al-Barbahari idha tó ọ̀rọ̀ yẹn tó tó sojú yìnrìn yìnrìn sí ọ tó wú ọ gan pé ah mo mọ̀ láìsí ọ̀rọ̀ sẹ́ni sọ yìí àmọ́ wá wò wá rí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni ṣéèkù ni amal kalam alladhi fi umuri dunya falaysa mawdu'ul bahth àmọ́ tó bá jẹ́ kọ́rọ̀ ayé ni ọ̀rọ̀ ayé là lẹ́ ń sọ ni èyí ò kọ́ là ń sọ ní ọ̀rọ̀ yìí àmọ́ tó bá jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn ni tó wá gbọ́rọ̀ kan tó jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn ni ṣéèkù ni má kánjú o kọ́kọ́ wádìí pé ìyá rẹ̀ nìkan tó tẹ̀lé ẹ̀rí láwọn tàbí ànábì ẹ̀sìn bá ẹ̀rí àpèjúwe ọ̀rọ̀ ayé ẹ̀ kọ́ kọ́lé nìsín sẹ́nìkan á sọ fún pé á ah, ìjẹ́ fẹ́ drénéjì bí yìí ilẹ̀ bí ẹ gbọ́dọ̀ gbẹ́ jìnnà díẹ̀ kó jìnnà díẹ̀ nítorí pé bílẹ̀ ìṣerí bílẹ̀ ìṣerí ní ọ̀rọ̀ tẹ́ sọ yìí nìkan sọ rẹ̀ rí náà sábẹ́ ànẹ́bí kàn ni pé ah, ah, nígbà tí bá di máa wá nìkan sọ náà sábẹ́ ànẹ́bí eléyìí ayé ni ó ti bá ayé òun àmọ́ ìtọ́ bá ti jẹ́bi ọ̀rọ̀ ẹ̀sìn a gbọ́dọ̀ wádìí pé ǹjẹ́ nìkan wí bẹ́ẹ̀ rí nínú àwọn sàbí ànábì a gbọ́dọ̀ tìwádìí ṣẹ́kùnrin láti àjábàkà kàlámù fi dín fàlàtà àjẹ́l hàtà àtẹ́sọ̀rọ̀ fi àlùhùwà mu àtàsùn aláhàfin wà àdìlà pé ọ̀rọ̀ yìí o sọ̀rọ̀ tí wọ́n máa lórí òdodo ni sọ̀rọ̀ tí wọ́n máa lórí ẹ̀rí ni amuhuwa mina ra'asi wa mina lifik àbọ̀rọ̀ èrí àbí kàlámù ra'asi ni bọ́yọ̀rọ̀ èrí ni wàmínà lè fi àbí ọ̀rọ̀ ìròyìn lásán ni ẹ̀dí bá mi àwọn òròyìn lásán kan bẹ láwùjọ lónìí tó jẹ́ pé àwọn yóò kàn gbé kalẹ̀ yóò kàn ronú lásán fúnra ẹ̀ yóò sì gbé kalẹ̀ nírò yìí ẹ̀dí bá mi so àwọn òròyìn àwọn ẹlẹ́gbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ aburú ti bẹ pẹ̀lú wọn wọn kàn rori kọ́lá bí o bá fi dáwọ̀ tó nà mú sábà ti bẹnu kò lórí ẹ̀ wọ́n máa segin ni wọ́n máa bá a lọ lórí òye wọn so irú ẹ̀ náà ní ti jabata làwọn jabatiya ìròyìn náà ló kúnnú mọ́lẹ́yàjì wọn tó bá ti orí kíní kan báyìí yóò ṣe kíní yóò sì gbé wa yóò sì gbé wa yóò sì kó sọ di kíní nù wọ́n dà ọmọ rẹ̀ tó rò kóhun jù lọ tó rò kóhun kẹ́kọ̀ọ́ jù lọ táwọn ọmọ rẹ̀ bá mú àkéésì kan wá mo sì ronú sí kíní kan ní rí báyìí yóò sì hmm, ah, àwọn ọ̀rọ̀ pé ká máa sọ pé ká máa sọ pé ọlọ́run nígbà wo bẹ̀rẹ̀ rẹ̀ ẹnìkan ló kọ́ sọ pé ah, máa sọ pé ọlọ́run sẹ́kẹ̀ ṣe pé sí nǹkan báwọn nítorí pé tẹ́ bá wo ọlọ́run kí nìkan á ah, ó ní òótọ́ ni òótọ́ ni o èdè báwọn níbi ó sì gbé wọnú ẹ̀sìn rẹ̀ lónìí lọ́nà ìjàmbá táyìn tó bá sọ pé ọlọ́run nísìnyí ẹ́ so wàhálà ni sínú wàhálà ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ níjọ́ kan wọ́n máa lọ lè ṣe wá àti kan lọ́fà ẹ ó ti wá ń dáàbò kan máa lọ lóṣooṣù jàbátá náà ni máa lọ sí máa lọ lè ṣe ẹnìkan wá fún pé àgbáàz wá àti sáà máa lọ yìí ṣé àníbẹ́ kó sí bí ìgbà fẹ́ náà ń ṣe bí jáde bí àwọn tẹ̀bílì báyìí ẹ jẹ́ báyìí nìyí tó ó wá ní ah, ó wá ní ní ah, àbá wòye sí o ó wá lóun wòye sí ó wá change time pé ẹ ká ẹ náà pẹ̀lú ẹ wò lákàyè ẹnìkan náà ni ó mú ìròyìn wá ẹ́ ó sì gbà wọlé pé ó ti kó sínú ẹsẹ̀ báwọn níbi tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn kan wá pọ̀ báwọn tó jẹ́ pé àwọn kan náà yóò kàn sọ bí táwọn bá ti yọ orí orí orí pẹ̀lú mọ́lẹ́ àjẹsẹ̀ tẹ̀síbírí tó gbé kalẹ̀ táwọn yẹn bá ti yọ orí pé àṣàlù táwa wọ kaba ìtorí báyìí òun náà ti gbà wọlé fún wa nígbà tó jẹ́ pé kí ni òun náà ò sí lórí ìpìlẹ̀ kan ọ̀rọ̀ rẹ̀ ò sí lórí ìpìlẹ̀ àwọn sàbí ànẹ́bí wọ́n máa sọ̀lá ní alàlẹ́ kìtàbí wọ̀ sunna ìta bá ti tó báyìí pé ó wà lórí kìtàbí wọ̀ sunna tó ní kìlẹ̀ kìtàbí wọ̀ sunna fọwọ́ wà hàp eléyìí ló dodo bàlá tá a jálfi akhdir kalam ala àwa ilẹ̀ yìí wọ́n ní má máa kájú láti gba ọ̀rọ̀ kankan ẹ̀dí báwọn nìsí síwájú kó o tó ronú nípa rẹ̀ ìwọ náà ronú sí i má jẹ́ káka máa gbé ẹni sùn lé ọ lọ́wọ́ tí ò ní pè látọ̀dọ̀ àwọn sàbí ẹ sẹ́ni kọ́kọ́ gbé ọ̀rọ̀ kadé fún ọ nísìnyí wọ́n wá ní gbogbo bídíà kúkúrú ni káwá ní kílẹ̀ rí ẹ̀ wọ́n wá ní tó bá wò ní sèwọ́n ní pé bídíà tẹ̀síríhù ni ìzòfin sínú ẹ̀sìn ni tẹ̀síríhù sì ni gbogbo tẹ̀síríhù kò lè jẹ́ kankan ṣíríkù náà ni ó jẹ́ tó àjẹ́ pé bídíà náà ṣíríkù náà nù tó gbogbo irú eléyìí ní ìròyìn lásán ni two plus ni nínú ẹ̀sìn nígbà tí ẹ̀ ń ṣe mathematics ni nínú ẹ̀sìn ẹ̀jẹ̀ báwọn nínú so ṣéèkù wa sàlàyé fún wa níbi ọ̀rọ̀ yìí ìpè irú nǹkan báwọn tó bá ṣẹlẹ̀ lẹ́nìkan wá mú nǹkan kan wá ṣéèkù ní má sì gba ọ̀rọ̀ ó kọ́kọ́ wòye sí tó lẹ́rìí àbí nù ròyìn lásán ni ṣéèkù ní tó bá ti wá jẹ́ pé nù ròyìn lásán ni fàhádà gùsà òun kàgùsà ìsẹ̀yìn ṣéèkù ní wọlé yìí ti pàǹtí ni ẹ máa wọn nǹkan ẹ máa sáfẹ̀ ní gùsà àwọn ẹrù tí ẹ máa dà sínú àgbàrá òjò àwọn ìdọ̀tí tẹ bá dà sínú àgbàrá òjò wọn ní gbogbo sẹ́ni wọn bá wò kó wọ́n má jẹ́ di kan náà ó jẹ́ di ogún ó jẹ́ di ọgọ́rùn-ún àwa arífẹ́ ti ń sọ yìí kò lẹ́rìí nínú Qur'an kò lẹ́rìí nínú sunna ṣéèkùn ní pàǹtí mi bíi pàǹtí bẹ́ẹ̀ dà sójú òní ti ń bómi lọ ẹ̀fílẹ̀ ẹjọ́ máa bómi lọ ẹ̀yẹ́ máa wulẹ̀ yà sí ti yín ṣéèkùn ní òtòrókùrú ẹ pa ọ̀rọ̀ òtì ẹ má yí kàkún àmọ́ nǹkan mu asasan àmọ́ tó wáyé pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó pilẹ̀ ni wọ́n mu asọ̀là tó sì ní pilẹ̀ alal kitabi wa sunna wa wahab lórí kitabi wa sunna so eléyìí ọ̀rọ̀ òdodo ni ṣẹ́kùrú eléyìí nísìnyí á kà fún pé ọ̀rọ̀ òdodo ni wọ́n ní má gba ọ̀rọ̀ kọ́rọ̀ hatta wàlà àjàbátíkà fasahatuhu wa balagatuhu wa quwwatuhu wa jazalatuhu má sì má sáré yára gba ọ̀rọ̀ kan kọ́dà tó bá jẹ́ ike yanni àlàyé ń tọ̀ ìbúbérébéré rẹ̀ ìdáláhàn rẹ̀ ẹ̀sìn bá wọn ti sọ ìgbọ́rọ̀kalẹ̀ rẹ̀ tó bá dá gán jù bá lọ má máa kánjú láti gba ọ̀rọ̀ rẹ̀ kí á nígbà tó ti ọ̀rọ̀ tó ti yìí ó ṣe dáadáa tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìdákejì rẹ̀ èèyàn gbọ́dọ̀ máa kánjú da ọ̀rọ̀ ife ẹni yìí wò lágbọ́lé ògbólá gbé ọ̀rọ̀ ẹ báwọn ní ọ wá nítorí pé kò láti ọ̀rọ̀ ní tó sọ fún náà ló ka hadiza anabi fún àmọ́ kò lágbékalẹ̀ ọ̀rọ̀ oníkọ́lá anabi sallallahu alayhi ẹ má jẹ lọ gé ogbó ṣòkòtò yìí ẹ wọ náà ẹ ṣe kiri ìwà ṣe báwọn nìsín ẹnìkan wá dé wá ní à báwa mi má fẹ́ gba tiẹ̀ yìí gan àgbékalẹ̀ rẹ̀ yìí ní oníjẹ́ ń gbà ẹ ṣe báwọn rárá o àgbékalẹ̀ rẹ̀ tí ò ní ìhun láì fi ti ẹnu ìwọ wàá wo àdìsí ànábì sallallahu alaihi wasallam tó mú wá hùn ọwọ́ àwọn bá àdìsí ànábì lè fẹ́ tẹ̀lé tẹ́yìn bá wo àgbékalẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ yìí ẹ̀hẹ́n bó o bá ṣe sọnù tẹ́yìn bá wo àgbékalẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ yìí èèyàn ní sẹ́sìn wàláì àmọ́ tí ẹ bá ṣe torí àdìsí ànábì tó mú wá yìí tí ẹ bá ṣe nítorí ayé àkọ́yá nítorí mú wáyé láti gbọ́dọ̀ mọ́ tẹ̀lé òun ló ṣe ṣe bó ṣe yẹ kí èèyàn bá mú mi ní òdodo nù ó gbọ́dọ̀ wá torí àgbékalẹ̀ tí ò dáa àtàgbékalẹ̀ wọn àtọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam kó wá kó gbẹ kó dànù so eléyìí bẹ́ẹ̀ ṣe máa ń lò pẹ̀lú àtẹni tó ń dálá hán àtẹni tí ò lágbékalẹ̀ ní mọ́kànjú tí tó fi wòye sí wọ̀tà àrídọ̀hu alàlìkìtàbí wa sunna ó wà gbé ọ̀rọ̀ yẹn wò ó gbé yẹ̀wò pẹ̀lú kìtàbí wa sunna ó gbé wò síra wọn <clears throat> wọ̀tẹ́ńdúrọ̀ mọ̀kọ́lẹ̀hu ó wà wòye sí pé ta ló sọ̀rọ̀ yẹn gan hal huwa faqihun aw am laysa faqih tẹ́ni tó lágbọ́yé ẹ̀sìn lẹ́ni tó sọ̀rọ̀ yìí ni àbẹ́ni tí ò lágbọ́yé ẹ̀sìn hatta tasala alal ilm tó fi wá lọ́dọ̀ àwọn onímọ̀ tasal ala ilmi anhu ó bèèrè lọ́dọ̀ àwọn onímọ̀ nípa ẹni yẹn nípa ọ̀rọ̀ yẹn wọ̀tẹ́ndúrọ̀ hal qalahu ahadun min as-salaf am lam yaqulu ó tún wá wò pé ìjà ọ̀rọ̀ tá sọ yìí ìjà àti rẹ́nìkan náà àwọn sálàf tó kọjá rí tó sọ̀rọ̀ yìí àbá rẹ́nìkan tó sọ rí ṣéèkù ní tún láti ní kó owó wa hadha ma hazzabtu minhu marrat ṣéèkù àtọ́lù Fawzan wọ́n ní eléyìí oní tí ń tí ń máa ń ti pẹ́ ṣéèkù ní àwọn tí máa ń kìlọ̀ kí ní ìtìpẹ́ láì mẹ́yẹ gbà àkúl wọn làwọn máa ń sọ pé la tuhdithu ijtihadatin wa àárọ̀ wa aqwalan ẹ má máa dáadáa dálẹ̀ ìgbìyànjú kan nínú ẹ̀sìn kọ̀ọ̀kan ló dìde nísìn o fẹ́ ṣe ìgbìyànjú kan nínú ẹ̀sìn wa àárọ̀ àbí o fẹ́ mú làákàyè kan wá nínú ẹ̀sìn wa aqwalan àbí o fẹ́ mú ọ̀rọ̀ kan wá wa ibarat àbí o fẹ́ mú àgbékalẹ̀ kan wá nínú ẹ̀sìn lam tusbaqu ilayha kó jẹ́ pé ẹnìkan kan ò sáájú rẹ̀ débẹ̀ ni ṣéèkù ní àwọn máa ń kìlọ̀ rẹ̀ fún yín ṣéèkù wa al-Albani rahimahullah ìkan náà àwọn afáwa ní Sudan hafizahullah wọ́n ní ṣéèkù wa al-Albani wọ́n ní gbà mí ṣéèkù al-Albani ọmọ sọ́nu kíláàsì wọ́n tó máa ń ká àwọn ọmọlẹ́kọ̀ọ́ nínú kíláàsì èyí tá a bá wò lóòótọ́ ipe àmọ́ ìyá rẹ nìkan tó ti sọ bẹ́ẹ̀ tó ti lò bá wọn rí ká rẹ nìkan náà àwọn sálà tó wá gbọ́ tó àwọn ilé yé lọ́bẹ̀ rí ẹ jẹ́ ká owó ẹ omi ṣe kàlùbá ní ṣe tó ní inú mímọ́ wọ́n ní ṣe kàlùbá nígbà míì wọ́n ní á nǹkan báyìí wá sí mi lẹ́mìí mo rò lọ báyìí àmọ́ tí n bá tún jòkó ń gbà mí nítorí mo wá rò pé tí èyí ṣe pé àìjẹ́ ìpìlẹ̀ lárúbáwá mi fẹ́ dààmú mi níbi ọ̀rọ̀ yìí ẹ̀wọ̀n Europe wọ́n ní ṣe kàlùbá Sheikh Albani wa kẹ́kọ̀ọ́ lárúbáwá débi pé ọmọ lárúbáwá ó sì ní ibi tí wọ́n bá wà náà ni ọmọ lárúbáwá ó jòkó yóò tún kẹ́kọ̀ọ́ ni àwọn àfáà tí wọ́n jẹ́ ọmọ lárúbáwá tí wọ́n bí wọn lẹ̀ lárúbáwá Sheikh wa sọ́ọ́lì eh, Sheikh wa Ibn eh, al-Uthaymeen Sheikh wa eh, Ibn Baz àwọn eléyìí lárúbáwá ni wọ́n lárúbáwá ti filẹ̀ dọ́lẹ̀ ni wọ́n tí wọ́n sì kẹ́kọ̀ọ́ tó sì mọ̀ kéwú tó sì jágba àfàgbà nínú mà àmọ́ síbẹ̀ síbẹ̀ bí Sheikh Albani ti jẹ́ ọmọ Yúróòpù ọmọ Albania Sheikh Albani wọ́n ọmọ ju ọ̀rọ̀ lẹ̀ fún Sheikh Albani ni wọ́n níjọ́ kan wọ́n pàdé pẹ̀lú Sheikh Albani ní wọ́n pàdé ní bẹ́ẹ̀mù náà ni lọ́dún ní hajj kan Sheikh Albani bẹ́ẹ̀mbẹ́ Sheikh wa Ibn Uthaymin wọn bẹ́ẹ̀mbẹ́ Sheikh wa Sheikh wa Ibn Baz rahimahumullah gbogbo wọn jọ pàdé mbẹ́ àsìkò wọn tó wọn fẹ́ kírun ọ wá di pé ta ni ó kírun fún wa àkókò wọn ni Sheikh wa kí náà kókò rẹ̀ Sheikh wa Ibn Baz ẹ̀yin náà làfà gbogbo wa ẹ̀yin làfà gbà ẹ̀yin náà lẹ́sàájú takọ́dàm ẹ̀kírun fún wa àtọ́ni ara o wọ́n ní sẹ́kù wa ẹ̀yọ́ sẹ́kù tọ́lù fèmí wọ́n lò ní kó kírun tó pé àwọn afá yẹn wọ́n ní àwọn ibì kọ̀ọ̀kan gbogbo mọ̀ ní wọ́n lọ kiri ká àmọ́ wọ́n láwọn ibì kan tí wọ́n tún wá fi sí dáadáa tó jẹ́ pé wọ́n kálukú náà ti mọ̀ fúnra wọn bẹ́ẹ̀ tá bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tàwí ọ̀rọ̀ àkídà nídìí wọ́n máa fi ilẹ̀ fún sẹ́kù wa àfihàn tòun tí màá lè sọ̀rọ̀ àkídà yìí o wọ́n ní tíra rẹpẹtẹ nínú fíkíwò wọ́n ní tíra rẹpẹtẹ nínú tawhid wọ́n ní tíra rẹpẹtẹ nínú lóga inú bá a ṣe ń pínpín inú gbogbo pàtàwà gbogbo wọ́n ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kò àìsàn ọ̀sẹ̀ mi tá a máa sọ̀rọ̀ nípa fíkíwò nípa òṣèlú fíkì lẹ́yìn máa sọ̀rọ̀ ní al-alimu al-usuli al-faqih al-usuli wọ́n dá ọ̀rọ̀ padà wọ́n ní àrárá ah, o ibùdó ọ̀sẹ̀ mi ní kó kírun fáwọn wọ́n sá ń tì síra wọn àwọn ní wọ́n ní àwọn ìṣèkùn ọ̀sẹ̀ mi ní àṣekàlùbá ní kó kírun fáwọn pàtó wa di pé wọ́n ń tì í sheikh wa ibn Baz àwọn asọ́njọ́ yẹn pé tá a bá wò á rí pé kùlú náà fil Qur'an sawa tá a bá wò bí alukur'an bí agbóyè alukur'an bí ká ma alukur'an gbogbo adédé náà ni wa àjọ adédé ni ẹ̀dí bá ń tì wa anta a'lamuna bis sunnah sheikh wa ibn Baz wa asọ́njọ́ pé wa Albani anta a'lamuna bis sunnah ìwọ ló mọ̀ pa sunna náà gbogbo wa ẹ̀dí bá ń tì ìwọ ni kò kírun fún yín kó kírun fún wa wọ́n níjọ́ yẹn Sheikh Albani wa sọ fún wa pé usalli bikum salata nabi sallallahu alayhi wa sallam am ukhaffif ẹ̀wọ̀n kaba wọn Sheikh Albani ní ọ̀dà ṣé kí wọ́n á kí wọn ànábì fún yín am ukhaffif àbí kí n ṣe ní fúfúyẹ́ <laughs> ẹ̀wọ̀n kaba wọn níbi ṣé kí bá nàbí ṣe kí fún yín àbí kí n ṣe fúfúyẹ́ wọn sọ fún pé á ah, ṣe fúfúyẹ́ fún wa ni ẹ̀ ti bá wọn níbi ṣe wọn ànábì gbà mí ìtàn anábì lè ti bákọ́rà mọ́lẹ̀ yóò sì parí bákọ́rà tán ó tún parí bákọ́rà tán ó tún kìnnì sá ó parí ẹ̀ tán ó tún mẹ́nu bà Ali Imran tọ̀ tí ẹ̀ bá wá kí eléyìí oníṣìṣẹ́ pé àwọn eléyìí ló mọ sunkún lẹ́yìn ni pé áá ah, ah, ẹ̀dì bá oníṣìí ẹ wo láwùjọ wa bá wà níṣìí wàláì èèyàn tí kí abala kan abala méjì ẹlòmíì òsì máa kò sí ẹlòmíì òsì máa sọ mọ́sáájú tí ó lọ pàpà jùlọ nú àwẹ̀ ẹlòmíì máa sọ mọ́sáájú tí ó lọ ni pé ẹ wo àwọn ní kíná gbókọ rẹ o ẹ wọ́n kàn jẹ́ kí gbogbo oúnjẹ tó yẹ jẹ ó dà ní. gbogbo eléyìí nìsín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti kéwù sí púpọ̀ nùnú ládé ó fi pọ̀ sí ni ẹ wọ ẹ̀hàn àkàbáyé ọmọ ẹ̀hàn àkàbáyé tí ò ní làákàyè lérí Facebook ni wọ́n sọ pé ìrún ò jẹ́ kíni kíni wàhálà yín bí irun ẹ̀dẹ̀ bá ti ìrántí Ọlọ́run nìkan náà làwọn nídìí bí irun wọ́n láwọn ẹlòmíì nù wọn wọ́n tún wá múra kankan àwọn oníṣòkòtò kí wọ́n múra kankan yóò wá kí wàhálà yìí dídé sọ lẹ́ni kìnìún wa yóò wá kíba fídíò ní ba ibi wá sí àwọn ẹni tó jókòó wájú rẹ̀ ó ní yóò wá kíba kọ́ àmọ́lẹ̀ yóò máa wá sí ohun ẹ̀yìn lẹ́yìn lé bẹ̀rẹ̀ kẹ́ mọ́kò kẹ́ lẹ́ lóko wàhálà yìí wínú níbi àwọn èyí sì pọ́n bẹ̀ gbọ́rọ̀ rẹ̀ tí a gbọ́dọ̀ òun kan ló ti yẹ ká mú òun kan kálẹ̀ lóko ipe ah, èyẹ ń kírun ọwọ́ ni kálẹ̀ lóko nítorí pé ó ka súrà tó gùn níbi irun wàhálà ìkíní òun káàkiri lẹ́bi Facebook ń bá wọn ní fídíò ní ba ní fídíò ní ba ọmọ òun násánásán báyìí náà ni ó lé fídíò ní wíwú kú ìbáwọn so irú eléyìí oníṣẹ́ ẹ wo àwọn àfọ onímọ̀ wọn a máa ibi mo ti lọ ni pé àwọn àfọ onímọ̀ tẹ rí wọn wọn a máa ṣe kíni wọn a máa mọ àyè ara wọn fúnra wọn níbi mímọ̀ so àbẹ àwọn iṣẹ́ kàlùbá ń ṣe tó yẹn mo ṣe nímọ̀ tóun sábà tún gbọ́rọ̀ míì tó séjì sí wọn wọn ò bí ẹni wọn pé ìjọ gbọ́ tẹ́nìkan sọ̀rọ̀ ẹ̀rí kọ́ wọ́n ṣe pé ṣètò àná ló gbé wa ìgbé tún wélé jáde tó ti lẹ́nìkan tó wà lórí ẹnu àwọn sálàfù rí wọ́n bá ti wá lẹ́nìkan tó wà lórí ẹ̀ wọ́n ni á ẹja dó lórí ntí àwọn sálàfù sọ nípa ọ̀rọ̀ yẹn tó ṣẹ́kù ní wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó bá gbọ́ wọ́n ní khudul qudwata minas sálàfù wọ́n ní àwọn sálàbù tí wọ́n ti kọjá lọ mú àwòkọ́ṣe lára wọn wà mí kàlá mi sálàbù mú àwòkọ́ṣe níbi ọ̀rọ̀ àwọn sálàbù tí wọ́n ti kọjá wọ́n ní làwọn àtẹ́yìntà bí ṣe yìí tó bá lọ lè mú nǹkan wá làmùtútù bá kì í lẹ́yìn tẹ́nì kankan ò sáwájú rẹ̀ wí rí fa innahu yakunu shudud irú ọ̀rọ̀ báwo ní sìn ọ̀rọ̀ tí ò dáa ni ó jẹ́ yàní ọ̀rọ̀ tó wọ́n sàgbọ́rọ̀ ẹ̀rí ni ó jẹ́ ẹ̀sìn báwo ní sọ pé ọ̀rọ̀ yẹn ní sìn ọ̀rọ̀ tẹ́nìkan ò sọ̀rọ̀ ẹ̀rí wọn nìkan ló sọ rí wọ́n ní wa khataruhu aktharu min naf'ihi ewu tó sì wà ń bi nǹkan báwọn wàláì ó burú ju àǹfààní tó wà ń bẹ̀ lọ ẹ wá wò nísì ọ̀rọ̀ tí jàbàtà lọ gbé wá nísì sẹ́nìkan ò sáájú ẹ̀ débẹ̀ rí ewu tó wà ń bẹ̀ ní sáà náà ti máa ríro ewu nísì ẹ́ sáà náà ti máa ríro ewu nísì nígbà wọn lè bi àwọn àfáàgbà nílẹ̀ lárúbáwá nígbà tó ń sọ̀rọ̀ jàbàtà fún pé wọ́n ló ń dẹ̀ máa fi síbi jẹun tẹ́ wọ́n ṣe kàyéfì ní ẹni ẹ́ ní à gbogbo èèyàn ti di kèfèrí <laughs> wọ́n ló sọ gbogbo èèyàn di kèfèrí nù nígbà èèyàn fi síbi jẹun ẹ wá sọ fún pé má fi síbi jẹun ẹ ní tó lẹ́rìí ọ wá ní má fi síbi jẹun yìí wá ní à kò sí ní tó ṣe kéèyàn fi síbi jẹun tó wá takujálẹ̀ kó má ṣe gbogbo súnà síbi lásán níbi jẹun yóò di kèfèrí ṣéèkù ní gbogbo èèyàn ti di kèfèrí báwọn ṣéèkù wa ń bẹ̀ lọ́wọ́ wọn ṣéèkù wa alimadikali wọn bẹ lọ́wọ́ pé dáwọn yẹn kẹsàn dáwọn yẹn sàn bẹ nàìjíríà tí wọn ń sàlàyé èèyàn bú ìfáwọn yẹn wàláì Sheikh Rabiu sọ pé táwọn yẹn bẹ Nàìjíríà tí wọn dákẹ́ nípa rẹ̀ ìpè tó ń pè ń tẹ́lẹ̀ yìí sọ yìí ọ̀rọ̀ burúkú ni o wọ́n tún wá bí Sheikh wa Rabiu ìpè ọkùnrin tá à ń sọ níjàmbá táyì ó ní ọ̀rọ̀ tẹ́ sọ lórí Mahmudu Haddad ẹni tó kọ́ gbèrú ìròrí wa ọmọ Egypt ni pé wọ́n lè ti padà lórí ọ̀rọ̀ Sheikh ní láíláí àwọn padà lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn wà lórí ẹ̀ pé ọ̀rọ̀ gbogbo bídíà kúkúrú pé bídíà òpin òun pé ọ̀rọ̀ burúkú ni Sheikh ní àwọn sì wà lórí ẹ̀ ẹ wá wò àwọn yẹn wá sọ pé Sheikh pé ah ẹni ó sì máa ń pa yín lé gan o nísìnyí máa ń pa ilé gan kọ́dà máa ń sọ̀rọ̀ yá àti ẹ̀wù ní lérí bísẹ̀nsì kó má pa òun lé ẹ̀dí bá òun kó má sàkó má wulẹ̀ sàpẹ́lẹ̀ àwọn lérò pé nítorí pé tó wà lórí ẹ̀yìn nǹkan tó ní ewu ni ṣẹ́kù wa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé àwọn ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ tí èyí sọ̀rọ̀ tí yẹn gbọ́dọ̀ tún máa gbà bí àgbàgbà kíníkànnì kẹsẹ̀ máa béèrè pé nígbà náà kílẹ̀ rí ẹ lé gbé bídí apín yẹn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ pé màálùm bìdíìrì bìdọ́rù rọ ọ̀rọ̀ tó yẹ pé kò ní ìdí àwọn ẹ̀ríkà ọ̀rọ̀ tó ti ṣe gbọ́dọ̀ àwọn sàbí ànábìkan kò rújú gan abáyé nìkan ti ń bẹ̀rẹ̀ pé ẹ kílẹ̀ rí pé bídíà pín sí méjì ẹ lọ́dọ̀ àwọn àfa àsálà wọ́n kọ́kọ́ ṣe kí ni wọ́n kọ́kọ́ máa gbóòórùn rẹ̀ wò pé ọ̀là pé nǹkan bẹ ìṣẹ̀lẹ̀ ti mú gbó ẹni bá nǹkan ti pa ilé ilé rí because ọ̀rọ̀ yìí ní sìn tẹ́ ẹ bá lọ wọnú àwọn látàyè ànábì àwọn àyè àwọn ẹ ẹ ní ìdí ká sọ pé nígbà tí mo sọ ọmọ tí ò gbọ́ ó ti di kèfèrí náà nù ẹlòmíì ó ṣe fídíà báyìí ẹ onígbò ṣe fídíà o àwọn sàbẹ̀ ti máa kọ̀ọ̀tì láti máa kéwọn lẹ́yìn rẹ̀ wọn ò ní jáde lẹ́yìn yẹn so eléyìí tó bá jẹ́ pé kúfúrú lèèyàn ṣe kó jáde kó omi ẹ̀sìn táwọn sàbẹ̀ àdáńtò sì wá dúró sí máa kéwọn lẹ́yìn tó ṣe kúfúrú àwọn eléyìí wọn pọ̀ gan lẹ́mọ̀ wá lérí ẹ̀rí lẹ́rìí lọ́dọ̀ àwọn tàbí ànábì lórí bọ́sẹ̀ ń lò pẹ̀lú àwọn nǹkan tó bá jẹ́ bídíà tó fún ẹ̀ jáde kó mẹ́ẹ̀sì ìwọ́n ṣẹ̀ṣẹ̀ wá retí pé kánájú ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ẹ bídíà kan o wọ́n gbé ẹ̀ jáde o bídíà kan kò gbé ẹ̀ jáde o sòrú ẹni báwọn ó túnmọ̀ pé yàní ẹni tó yẹ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kéwú ni kọ́dà àgbọ̀dọ̀ fi wí ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kéwú ó yẹ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kéwú nítorí pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kéwú gan yóò ti gbọ́ fìdífìdí owó tá à ń sọ yìí nínú kéwú so sẹ́kù ní ẹ má kájú nítorí pé ewu ńláńlá òun ní bẹ́ẹ̀ bí gbogbo àwọn nǹkan báyìí sẹ́kù ní fakalamu sahaba wọn lọ́rọ̀ àwọn sàbẹ̀ ànábì tẹ́ rí wọn huwa al-mizan òun gangan ló sùn wọn táwọn máa fi wọn nǹkan ọ̀rọ̀ àwọn sàbẹ̀ ànábì wọn láwọn máa fi wọn lè anahun talamidu rasul nítorí pé àwọn sàbẹ̀ ànábì tẹ́ rí àwọn ni ọmọ kéwà ànábì yóò ń dọ̀rù qawlahum fil àyà á máa wòye sí ọ̀rọ̀ wọn kí ni wọ́n sọ nípa àyà yìí kí làwọn sàábẹ̀ sọ nípa àyà yìí bimadha fassawuha kí làwọn sàábẹ̀ fi sọ ìtumọ̀ tafsiru àyà yìí wa fil hadith á máa wòye sí hadith ànábì gan bimadha sharahu kí làwọn sàábẹ̀ gbọ́yé níbi hadith àwọn akálọ́kà mú àdìjà anábì sallallahu alaihi wasallam àwọn àdìjà gbọ́yé bẹ́ẹ̀ni á wo àwọn sàábẹ̀ tá anábì sọ fún gangan kí làwọn sàábẹ̀ anábì gbọ́yé níbi hadith yìí bóò ni wọ́n ṣe gbọ́ yé táàkùdù min kalamihim ó máa mú nọ̀rọ̀ àwọn sàbí ànábì wa tafsirihim ó sì máa mú nínú tafsir wọn wá sí tó alukur'an wọn ni bi annahum aqrabu ila alhaq nítorí pé àwọn ni wọ́n súnmọ́ òdodo mimman jaa ba'dahum ju àwọn tán wálé yìí wọn lọ ẹ wò bàtà wa wáyé nìsín àwa wáyé bíi one thousand four hundred years ago sanabi ṣe hijira ẹ so àgbọ́yé tiwa aláwàá ìdíwájú àgbọ́yé àwọn sàbí ànábì tí wọ́n jọ lùgbà pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n jọ sáyé pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ṣẹ́kù lílẹ̀ anáhùn talamidu rasul àwọn ọlọ́mọkéwà ànábì wàsẹ́mi ó tawil wàtafsir nínú rasul sallallahu alayhi wa wọ́n gbọ́ ìfọ́síwẹ́wẹ́ alukur'an wọ́n gbọ́ àlàyé ìtumọ̀ alukur'an láti àwọn ni wọ́n súnmọ́ òdodo jù wá lọ wọ́n súnmọ́ ibùmímí jù wá lọ wàlà ìbọ̀rọ̀ta bí káwọn lè máa yẹ kúl wọ́n ní àlè ìkáwòye sọ̀rọ̀ tí máa ń sọ pé iná sọ̀hábàtà láàìbọ̀rọ̀ta bí i ipe àwọn sàbẹ̀ ànábì kò ní àlè ìkáwò ọ̀rọ̀ wọn ẹ̀rí pé jàbàtà náà máa ń sọ pé sàbẹ̀ ò bá kọ́gọ́rùn wàláì ní máa yóò ní sàbẹ̀ ò bá kọ́gọ́rùn òun ò nídìí ẹ̀sìn báwọn ni ọ̀rọ̀ anábì ló kàn ó dàrẹ́tì ní ṣe bóòlù ti lọ mẹ́rin sí lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam hadith yẹn gan bóòlù ti gbọ́ gan ebe àwọn sábẹ́ náà wọ́n gba hadith yẹn wá hadith náà bí o bá sí bẹ́ẹ̀ hadith ò gbádùn ẹ̀ tá a bá fi lè gé hadith kó sábẹ́ kó bi hadith tá a wá kó látọ̀dọ̀ sábì yìí kan lọ́sọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam irú hadith yẹn ó ló kọ́ máa pè ẹ́ irú hadith yẹn hadith ń mọ̀ nǹkan tẹ̀ ẹ̀ ti bá àdìsí sọ pé náà nǹkan gé bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ bá rí i táà tó bá nàbí táà tó bá nàbí sallallahu alaihi wasallam àbí kí táàbì onísìn kọ́ táàbì kan wá dé nísìn kọ́ wá lánàbí sọ báyìí pé irú eléyìí onísìn ẹ̀ eh, irú àdìsí báyìí á sọ pé mursalu àbí mursalu ni sàhábì táàbì yìí ló sọ kò wá gbà lẹ́nu sàhábì kan lẹ́nu nǹkan tó ti gé láàrin òun gan ó ti kó wàhálà bá hadith yẹn káàtó wá sọ pé láti sìn kí o wá dìbò lásìkò tá a wà yìí nìsín kó wá ní wọ́n fẹ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣe so irú eléyìí wọn nísìnyí yàrá ìfẹ́ ẹnu ni ìlànà ṣètọ́ọ̀nù ni pẹ̀lú yàrá ìfẹ́ kéèyàn sọ́ra kéèyàn jìnnà sí irú nǹkan báyẹn ṣéèkù ni a gbọ́dọ̀ gbọ́rọ̀ ọ̀rú ẹni báwọn o àwọn tí wọ́n máa sọ pé hum rijalun hum rijalun wala hum afkar ipe àwọn sàbẹ̀ ànábì tẹ̀rí hùn èèyàn bíi tiwa làwọn náà wala hum afkar wọ́n láwọn òròrí tiwọn wa nahnu rijalun èèyàn náà làwọn náà yàní onímọ̀ làwọn náà wala náà àwa náà sì ní orí tiwa àwa náà ní opinion tiwa táwa náà lè sọ nínú ẹ̀sìn wàzàmánu tàkà ìyàwó àwọn máa sọ pé ìgbà ti yí ìgbà ti change tàkà kẹ́ máa sọ pé kí kó kọlẹ̀ àbíká change nǹkan tá a bá ń ṣe ni so eléyìí ọ̀rọ̀ tí ò dáa ni ọ̀rọ̀ burúkú ni tó yẹ ká jìnà sí i so tó jẹ́ pé wọ́n yẹ ká pa àfọ́dà àwọn sábẹ́ ànábì ni ọ̀wọ̀ àwọn náà ni wọ́n mú ẹ̀sìn wá fún wa àwọn náà láti gbọ́dọ̀ ní ìfọkàntán sí abi Allah subhanahu wa ta'ala wọ́n sà sí àdékùn àgbọ́yé sílẹ̀ fún wa kó bẹ̀ sẹ́wà rẹ̀ lórí lànà níbi sallallahu alaihi wasallam kó sọ akó níbi aburú ìfẹ́ nú kó sọ akó níbi aburú àyìmàkan innahu waliyyu dhalika wal qadiru alayhi wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ìmọ̀ kọjọ́ ti lọ tó báyìí